صلى الله عليه وسلم نعى بعزيه في يوم الذي مرت فيه خرج الى المصلى وطوف به وكبر اربعه واما الخمس فحديث عبد الرحمن بن ابي ليلى قال كان زيد بن حرقم يكبر على جناحنا اربعه وإنه كبر على جنازه خمسه خمسه فسألته فقال كان رسول الله صلى الله عليه وسلم يكفرها وأما الست والسبع وفيها بعض الأحكام الموقوفة ولكنها في حكم مرفوعة من أجل بعض كبار الصحابة أن منها على مشهد من الصحابة دون أن أحسنت عليه أحد أن عبد الله بن معقل أن علي بن أبي طالب صلى على جاءه فكبر عليه ستا ثم التفت اليه فقال انه بدري وعن موسى بن عبد الله بن يزيد عن علي قال على ان قتاده فكبر عليه سبعه وكان بدريا وعن وعن عبد الخير قال كان علي رضي الله عنه يكبر على ال بدر وعلى اصحاب النبي صلى الله عليه وسلم على لسان الناس أربعة محمد بن وعن عبد الله بن الزبير أن النبي صلى الله عليه وسلم صلى على حمزة صلى على حمزة فكبر عليه سبعة انفراد بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على إمام الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا عليم يا خبير اللهم يا من فهم سليمان فهمنا ويا من علم آدم الأسماء كلها علمنا إنك أنت العليم الحكيم اللهم رب جبرائيل وميكائيل وإسرائيل فاطر السماوات والأرض عالم الغيب والشهادة أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون اهدني لما اختلف فيه من الحق بإذنك إنك تهدي من تشاء إلى صراط مستقيم آمين سلام الله عليكم ورحمته وبركاته. عليكم السلام ورحمة الله abẹ́lẹ́wọ̀n ọba ọba tí ó dá wa padà láti bí ìgbà díẹ̀ sẹ́yìn tí ìdánudúró kúrò níbi irú eléyìí tó wáyé èyí tó jẹ́ sí pé ìdánudúró kò wáyé kúrò níbi iṣẹ́ ọlọ́run ọba wa subhanahu wa ta'ala ṣùgbọ́n fún ìdí kan àbí ìkejì òjò ńlá rọ̀ ó àfẹ́kìtì òjò kékeré. bẹ́ẹ̀ lọ́fẹ́ ẹ̀jọ́ ṣùgbọ́n gbà ní a máa wà tójú ńlá ìyẹn fẹ́ lè gbàgbé òjò kékeré padà ṣùgbọ́n ọba yìí pé irú àwọn òjò eléyìí náà ti máa ń rọ̀ níjọ́ ní gbogbo ọ̀sẹ̀ kọ̀ọ̀kan láàyè tá a wà yìí láti gbà yìí wá tí o sì dáwọ́ dúró ọba padà bó ti wá gbéra sọ aláàánú ìlú wa bá subhanahu wa ta'ala òjò kékeré la kù tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó lè bá wa sọ di òjò ńlá náà padà báyìí ọba aláàánú lọ́lọ́run ọlọ́run ọba yìí tí à ń ṣe yìí náà àfojú kéré rẹ̀ ṣùgbọ́n ọlọ́run ọba olùtọ́jú tó tóbi pẹ̀lú àníyàn tó bá dára àwa ń bẹ̀rọ wọlọba tó ọ̀sán tó kéré di tó tóbi pẹ̀lú àánú eléyìí tá à ń pè yìí náà jẹ́ kó tóbi nù sẹ́rí ẹnì kọ̀ọ̀kan wa yá Zaljalali wal Ikram yá Rabbal Alamin àwa abẹ́lẹ́ wọn bá fún gbogbo àwa tí à ń gbọ́ gbogbo àwa tí à ń sọ àti àwa tí à ń gbọ́ àwa tí à ń sọ ọlọ́mọdé ká sọ níbẹ̀ àwa tá ń gbọ́ náà ọlọ́mọdé ká sì gbọ́ tá a bá sọ èyí tá àti ìlò tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá a bá sọ ọlọ́mọdé adẹ́ntẹ́ ọmọ àdúró àwa tá a gbọ́ náà èyí tá a sì máa lò tẹ́lẹ̀ tá a bá gbọ́ ọlọ́run kò sí wálé ẹjọ́ máa lò ó ya rabbal alamin ya dal jalali wal ikram ọ̀pá máa fún wa wípé ẹ̀kọ́ wa tí à ń kọ́ lọ yìí níjòkó eléyìí a ti sọrí al-fiqhu fi kí ni ọmọ ìmọ̀ fúrúà bí àwọn bá ń ṣe ń sì àti kọ́ ọ ní ẹ̀kúnrẹ́rẹ́ láì fi nǹkan kan pamọ́ nínú tíra nínú tí onítìrà kọ sínú tíra rẹ̀ àti àwọn àsìkò kọ̀ọ̀kan tá a fi kù. akó ńlẹ̀ a sì a sì gbogbo àwọn nǹkan yìí àwa ń bá bọ̀ títí tí a ti wá ka gbogbo tó jẹ́ mẹ́ẹ̀dájọ́ ìrun kíkí ọwọ́ parí ìrun kíkí la wá wà báyìí tá a bá ti fẹ́ parí ọ̀rọ̀ ọ̀run kíkí nínú ṣẹ̀ríà nínú ṣẹ̀ríà fúrú à níta fi máa ń parí ẹ̀ náà ní kìtáàbù jànáàdì àbí ká pé kìtáàbù jànáàdà áwù jànáàdà áwù jìnáàdà ìjà sábà máa fi parí ẹ̀ kí ló bàtà fi ń parí ẹ̀ nínú tírafík pẹ̀lú ìdájọ́ tó jẹ mọ́ báwo la ṣe kírun sí òkú lára báwo la ṣe kírun sí ẹni tó pa kò dà lára kí lọ́pàá tí wọ́n fẹ́ ń parí ẹ̀ pẹ̀lú òun yẹn torí pé òun náà ni òun tí yẹn já kí sí yẹn lára ká gbogbo àwọn sọláàtì kọ́ọ̀fì sọláàtì kòsófì sọláàtì kòsófì sọláàtì àìlẹ́yìn gbogbo yẹn á ti kọ́ kọ́ kọ́ kọ́ ìdáwà lọ gúnlẹ̀ sí ní graphic òun náà ni ọ̀rọ̀ sọ̀látò jànáza báwo láti kírun sí òkú dára àti wọ́n á bẹ̀rẹ̀ rẹ̀ kódà àti wọnú ẹ̀ àti fẹ́ wọ́ àárín rẹ̀ níbi tá a wá dé nínú ẹ̀kọ́ tó kàn òun náà ní sífàtò sọ̀là àwọn ẹ̀kọ́ kan tá a ti kọ́ sẹ́yìn pọ̀ sẹ́ni tí bá máa yẹ tíra rẹ̀ o àbí máa tún gbọ́ níbi àwọn sound record yọ mọ̀ pé gbígbọ́ tàtẹ̀yìn wá yẹn ràn wá lọ́wọ́ púpọ̀ láti lè mọ níbo la dé nínú tíra jẹ̀ náà èyí àti kẹ́kọ̀ọ́ nípa wípé gbogbo wa pátápátá àwọn yorùbá sọ pé abẹ́ agbádá kú mo ní àtàgbádá àti ṣòkòtò àtàwọ̀tẹ́lẹ̀ àti fìlà àti bàtà àtàgò gbogbo ń tá a wọ ní à ń pè ní ìmọ̀ra kú tí wọ́n fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọn ni tí wọ́n fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọn ni ẹ wọ́n ń tẹ̀yìn bá fẹ́ kú láyé <clears throat> kíláàsì pẹ̀lú ẹ̀ tí ó fi lọ nírọ̀rùn wọn kọ wa lẹ́kọ̀ọ́ rẹ̀ wọ́n ní ká máa pa ojú ẹ̀ dé tó bá ti kúrò láyé ká sì ṣàdúrà fún tèmi dèkì kó tó ti bá kírun sílá ẹ máa tẹ́ǹdì jánásà bá wọ́n ní tá a bá ti gbọ́ kó kúrò láyé báyìí ojú rẹ̀ ó yà á lẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà ìdìtọ́ tójú rẹ̀ fi yà á lẹ̀ àti sọ fún wa nínú àwọn ẹ̀kọ́ nígbà náà ojú òkú sábà máa yà á lẹ̀ tó bá kú ojú òkú sábà àwọn ẹ̀yà alẹ́ tó bá kọ́ ká pàdé tipa pàdé nípàdé agídí pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n náà mọ̀ pé bọ́ ọba ń pàdé ó lè mọ́ tètè pàdé ọ̀rọ̀ náà pàdé tètè ó tún fọwọ́ ra ó tún fọwọ́ ra títí tójú àwọn èèyàn fẹ́ kù nítorí ọ̀sẹ̀ gbọ́ tó jẹ́ sí pé oúnjẹ àjẹ rẹ láyé mi ọyọ múra náà kó lè bá bóyá kékeré àpọ̀jù ẹ̀ abápọ̀jù ẹ̀ ń dé gán lẹ́yìn wàá gbà náà kásàdúrà lẹ́yìn tó bá àtẹ́ǹdì ìkú gbára ọ̀sẹ̀lẹ̀ tẹ̀ ń tó kù nínú àwọn ẹ̀kọ́ tí wọ́n kọ́ wa ẹlẹ́ẹ̀kẹta òun náà ní pé ká dasọ̀ bò látòrí délẹ̀ kì í ṣe pé wọ́n yá dasọ̀ bẹ̀ tó ń láti orí délẹ̀ àgbọ̀dọ̀ ní kankan náà pàṣẹ ẹlẹ́ẹ̀kẹrin ẹ̀kọ́ tá a kọ́ wa ọ̀nà ìlú ká má fi sísìn rẹ̀ balẹ̀ kátìtì sí kátìtì sí kíni kátìtì sí lẹ́yìn wá àgbà náà ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀karùn tí wọ́n kọ́ wa ọ̀nà ìlú pé kátìtì san gbèsè rẹ̀ kódà pàtó sẹ́yìn ni kátìtì máa san gbèsè rẹ̀ ìdáhùn afá máa ń sọ inú abá sẹ́kù tá wọ́n dà wá sí bíbí àyẹn lẹ̀ lẹ́yìn máa ń sẹ́kù tá tí wọ́n dà wá sí bíbí àtàwọn ṣe é lẹ̀ báwọn máa kéde pé ẹ bá jẹ olówó kó ṣe kíní kankan kan àní ká tó wẹ̀ ká tó ṣe ètò rẹ̀ ní ká ti máa pariwo pé ta ń jẹ lówó ta ní oṣù táwa náà bá sí màkà ìtẹ̀lẹ́ ọmọ ṣe gbogbo láti wá san owó mọ̀ sówó tí ẹ tọ́jú ọmọ lọ́wọ́ fi sàn ká kìdí bẹ́ẹ̀ owó kù náà ní ẹ̀sìn máa sọ. tọ́ba jẹ máa fẹ́ ta nǹkan rẹ̀ kẹ́ ẹ tó sí ẹ̀ta ẹ̀ta kẹ́ ẹ sì òkú yín lálàáfíà kó gbogbo àlọ́ rẹ̀. wọ́n ní gbogbo àwọn nǹkan yìí wọ́n ní àwọn kankan wà tá a rò pé kò lẹ́tọ̀ọ́ fún afẹ́ká ṣe ṣùgbọ́n a lè ṣe mo ti rìtísà mo ṣe fún yẹn o ọ̀rọ̀ ọjà ni mo ṣe rìtísà àwọn kankan ti kọ́ ní ṣòkè kó lè bá ṣó mọ́ra wọn. wọ́n ní àwa tá a wà nígbà tó kúkú tán abáròkù ńlẹ̀ báyìí kíní wà lára òkú ẹ̀rù ẹ̀rù wà lára òkú ẹ̀rù bá sì wà lára nǹkan kódà ní tọ́lẹ̀tọ̀ ìrìn lè mọ̀ sí ní ẹ̀bá ń bẹ̀rù nǹkan ìdọ́lẹ̀tọ̀ èèyàn ní fẹ́lẹ̀ àwọn kankan wà tó ń pé àwọn èmi á máa rò yí pé àlẹ́tọ̀ àti ṣe ṣùgbọ́n ṣẹ̀rí àti wàhálẹ̀ fàálẹ̀ sí o nínú ẹ̀ òun náà ní pé àlejò ojú òkú wa o ẹ̀ bá ti dábọ̀ bò tọmọ rẹ̀ kan bá dé àbí ìyá rẹ̀ kan bá dé àbí olólùfẹ́ rẹ̀ kan bá dé kí mo fẹ́ wò ó wọn là lè ṣe ojú ẹ̀ kó kí ni kó ojú ẹ̀ òkú ìṣe òkú ẹlẹ́bọ wọn èwo òkú mọ́mì ní àmọ́ ti ní àmọ́ wo ara ti ojú ẹ̀sìn wo kẹ́mọ̀ bá máa sọ pé a bá ń sọ ní nínú làákàyè lásán làákàyè wá lè máa ta kò sí lọ́wọ́ afẹ́ wò mbẹ́ ó wà jẹ́ torí bí ànábì ṣe bẹ́ẹ̀ sọ́dọ̀ bá wà rẹ̀ wọ́n ti ṣe bẹ́ẹ̀ fún ànábì náà sọ́dọ̀ bá wà rẹ̀ àmọ́ jókòó a máa rò pé nǹkan yọ̀ lẹ́tọ̀ọ́ alẹ́ sàlàyé fún alẹ́kùnrin nípa sísìn yẹn wípé kíkí náà nínú ìṣẹ̀ríà kíkí náà nínú ìṣẹ̀ríà. Nàá ilé ń wá dọwọ́ wa tabala lè kí ìsìn òkú èyí tó fi wáyé ọwọ́ aṣọ di ọwọ́ ajù lẹ́pa ọwọ́ àmọ́ lò fún gbogbo òkú lọ. Àwọn òkú kan wà tí wọ́n ti kí wọlé má débẹ̀ o. Tí ìmọ̀ ayé bá fi yé wa wípé àìsàn tó pa àìsàn tí wọ́n ti kí ti máa rìn tàbí eh, kò ní àmójútó gidigidi pé bọba sọ òórùn kan ọ wà lára wọn débẹ̀ ṣùgbọ́n tá a bá ní nǹkan lẹ́tọ̀ títí kó àṣọ ti súnà kan táwọn èèyàn ti gbàgbé ọ̀fẹ́ jì bá ń kọ́ wọ́n sọ fún atáwọn sọ ẹni pé ọlẹ́tọ̀ ni ìṣe dandan ká máa tún ọ̀fẹ́ wojú òkú súnà ni ọ̀fẹ́ wo kínní kan hmm. ọlẹ́tọ̀ àti ṣe ni ẹ̀ ń sọ fún ọ ní òṣèré àwọn. ẹlẹ́ẹ̀kẹta èèyàn lè sunkún tó kọ ẹ̀ bá kú bàbá yẹn tó kọ ẹ̀ kú tó jẹ́ wá lé kókókókókó kò tiẹ̀ mómi lójú rárá tọ́wá ní òun fẹ́ sọ pé òun gbà fọlọ́run gbà kádà ọwọ́ ń sọ̀sípẹ̀tì àwọn tó sọ fún pé àwọn eléyìí má ní wọn ò lọ lápọ̀lọpọ̀ dáadáa ni ẹ̀bù ẹni tí ń wo àwọn tí wọ́n sọ fún ẹ̀bù ẹni tí ń wo wọn láì dáhùn ẹ̀bù pé wọ́n gan-an kò ṣe sóyún ìmáàmì wo ló ní tó tó tà ní ẹ̀rọ ìjọ ọlọ́run sunkún sọ̀rọ̀ àmọ́ sunkún tó kù bá kú ṣùgbọ́n kì í ṣe ẹkùn bú ẹkùn sẹ̀ríà wà ẹkùn tí ìṣe ẹkùn sẹ̀ríà onáàmì ẹkùn sẹ̀ríà náà ni a sọ bó láti sọkùn sẹ̀ríà a máa gbọ́ náà a ti gbọ́ náà àti sọ́nà ń gbà náà kó mi ọ jáde lójú àní hu àní polóhùn rere àní sáró àyè máa pè dé orí ra àwọn obìnrin kan ìjọba hmm, wọn kò ní ó jáde lójú gbogbo ẹnikẹ́ni tó bá sọ fún tó kó ẹ̀ bá kú wọlé tó ànábì jù sallallahu alaihi wasallam ìṣẹ̀kùn ẹ̀sìn ẹkùn sẹ̀rí àrà irú ẹkùn bá wọn alẹ́ tó àti sùn tó kù bá wá kú tán àwa tó kù kú fún gbàdá mọ̀ pé nǹkan kan la mí táàrí máwùn wọn lọ dọwọ́ wa àwọn kan tí ń bọ̀ yìí ọ̀ràn èèyàn sì ni a gbọ́dọ̀ sí méjì náà ni alákọ̀ọ́kọ́ ń bẹ òun náà ni ká mú sùúrù wọ́n sì ké sùúrù fún àánú síra wa ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé ká sọ àwọn gbólóhùn lánàbì ní ká máa wí sọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ tá a fi dá òkú tá a mí tá a fi dá nítọ́ dáa jùlọ padà fún àánú gbèsè ayé wa ọkọ mi ti lu ìyàwó ẹ tọ́ba wí gbólóhùn yẹn ọlọ́run ó fún ìyàwó mi ìfẹ́ ọkọ rẹ̀ tọ́ba gbogbo lóhùn yẹn ọlọ́run ó fi mí ìtọ́jú àjọ ọkọ ẹ̀ tó méjì yẹn ẹwù tẹ̀lé àbùtí dà àwọn gbólóhùn ní àdúrà àti ti ewu yìí ní kìtì pa àti fẹsẹ̀ jalè kátó wá máa wù padà wọ́n ti fẹsẹ̀ jalè wọ́n ti gbára dálẹ̀ tó fi wúrà àwọn gbólóhùn yẹn. wọ́n wá ní ó déèwọ̀ fún gbogbo ara ilé òkú àwọn àkàtúntò ìgbẹ́ni tó wájá sí pé òkú bá kú fún a ò gbọ́dọ̀ dá wọn nǹkan iwu ń bọ̀ yìí wò òun náà ni ò máa ké kọ́ máa rárá àsámọ̀túnmọ̀ rárá sáàmọ̀túnmọ̀ kí ni máa sun rárá ẹ̀ bọ́dà ẹ̀dínkù ẹ̀ mọ̀ rárá kọ́ máa sunkún kọ́ wá máa pèdè wọ́n lè lórí ẹni bá wa làwọn ń kókò òkú ní ti ká máa sunkún bẹ máa ké ìtẹ̀tàwọn obìnrin aláàánú òun ti lọ aláàánú òun ti lọ <laughs> yọba lẹ́yìn lẹ́yìn yọba sunkún lẹ́yìn ẹkún tí ń sun ẹ̀rín ni o aláàánú òun ti kú ẹ oríṣiríṣi oníbàwọn jọ̀wọ́ máa mú ẹkún dání tàbí kò tiẹ̀ mẹ́kún dání tọ́jú sí pé ọ̀rọ̀ ti mú fún àwọn èèyàn bóyá òun ò sunkún tiẹ̀ òun mọ àyàn apalẹ́kùn tiẹ̀ ní apanilẹ́kùn tiẹ̀ ayé lòun yóò sọ gbólóhùn jáde tó bá ti pín tán báyìí gbogbo ẹni tó wà ń bẹ báyìí wọn kò fẹ́kùn nílẹ̀ kẹrẹ wọn ní ìwọ nínú Islam o tó ń fi ń kọ́ bànújẹ́ ìbànújẹ́ yín nìyẹn ó ti ṣẹlẹ̀ náà bóòlù ẹ̀ tó fẹ́ kí ara yín nìkan lẹ́kẹ́ máa wá ìdígbà tó wàá máa fi kún ìbànújẹ́ yín bí ṣẹlẹ̀ àti wá nìyẹn o alákọ̀ọ́kọ́ náà ẹlẹ́ẹ̀kejì wọ́n ní àìgbáradálẹ̀ ìwọ ni ìgbáradálẹ̀ ìfaraya kò faraya nítorí gbogbo fún ọwọ́ àdàbí wèrè kó wá máa fò kí kó máa lọ ẹ̀ mọ́lẹ̀ kó máa yí gbóró wọ́n máa mú lápá àtẹsẹ̀ bí ẹni tí wárápá mú àbẹ́ni tó sí pé wèrè ti kọlù wọ́n láì ṣe bẹ́ẹ̀ àìṣe bẹ́ẹ̀ ọba wájú lánàá ó ṣe sùúrù. <laughs> ó sì bára àtọ̀ ní iná ẹ kí wọ́n náà ṣe sùúrù náà yọ ọ̀pá ẹni tí pọ̀ lọ́la náà. ṣùgbọ́n ní àìgbáradálẹ̀ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta àìfàsọyà lórí gbogbo ẹlẹ́ẹ̀kejì ní àìfaraya ẹlẹ́ẹ̀kẹta ní àìfàsọyà ṣàkó ìjìyó àìfàsọyà nítorí òkú alẹ̀ sọ fún àgbàtà ń sàlàyé ìfàsọyà ìfàsọyà ẹ̀ náà pé àti ìfàsọyà ọ̀hún àti fàáfìlà ẹni àti ká bọ́ ọ bọ́ ìyá tó ọba bọ́ náà ẹlòmíì ọkọ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí ni pé kíní kankan ọ̀kẹ́ kílẹ̀ ń sọ náà ń gbọ́ ọlọ́run fẹ́ dábẹ́ dámà tó kó láyé kílẹ̀ rí ó sì já aṣọ lọ́rùn ẹlòmíì ọkọ̀ yóò bá aṣọ lára fẹ́ rí bí ha bàbá ti dán mi ilé ń wò ànábì sẹ́bi ilé ọ sallallahu alaihi wasallam ìsára ìsìlámù àwọn ìjà ìlíyà àwọn olójútùtù ní àwọn ìṣẹ̀bà wọn tí wọn ò ní ẹ̀sìn àwọn aláìmọ̀kan àwọn kèfèrí mùsùlùmí ìṣẹ̀lẹ̀ hmm. yóò dùn wá ṣùgbọ́n á tẹ̀mọ́ra yìí nísìn ní àti ènìyàn ẹ̀wù maturity ní Islam kí nìkan máa gún ọ lábẹ́rẹ́ nìsín kó sì máa pretend jẹ́ ni pé o kì í yé mọ́tàǹtì báyìí ó ń dùn ọ́ mọ́tàǹtì ah, wọ́n ka abẹ́rẹ́ bọ̀ lábẹ́rẹ́ ọkọ̀ ariwo wa ní kílọ̀ tẹ́lẹ̀ wọ́n pè á ah, kí ni kílọ̀ kọlù maturity ní islam ń kọ́ wa yẹn bọ́ba ti dé kí n sì gbà mára ni òkú lè dá padà bọ́ọ̀ pariwo jù bẹ́ẹ̀ lọ́kọ̀ dá padà ìdíje ọlọ́run padà tó ti wà ní maturity mature bí oṣù tí ń bẹ́ẹ̀ nìkan láàmú ní ìsìn ó gbọ́jà lọ sí ní ìsìn ọwá dànù òrèrè ń ọwá padà délé ọwá bẹ̀rẹ̀ sí pariwo yéèyé yóò kò bá dọ̀la sẹ́ǹsì padà kó ronú pé kí ló fà tó fi dànù sẹ́mọ̀ pé ń tọ́kọ lẹ̀ bá wálẹ̀ ní ọ̀rọ̀ ronú pé kí ló fà tí mọ́tò wọn tí ọjà wọn fi dànù lójú ọ̀nà kádàrá ni lóòótọ́ sùn yóò dùn lè ronú pé àbò ni ò sí ní ṣẹlẹ̀ mọ́ ṣùgbọ́n ọ̀sẹ̀ kan ló fi bára jẹ́ ayé ẹ ti dàrú báwọn ní gbogbo nǹkan tí wọn kọ wa ń bẹ ní ọjà ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrin wọn ni ìwọ ni o ẹni tó kù bá kú fún kọ wa fárí àwọn obìnrin kó máa fa oúnjẹ báyìí kó bí o sì fàjánà ọfọwọ́ sí báyìí kó máa fọwọ́ rẹ̀ báyìí kó máa fọwọ́ rẹ̀ báyìí. àwọn àwọn alárúbáwá ń gbà kan tó sì bá kú fún wọn a máa fárí nítorí ẹ ẹ bá ṣe gbọ́ fárí báwọn bí èèyàn kan kú fún ẹwà àdánwò ọfárí nítorí pé èèyàn kú fún nígbà tí wọn lẹ́sìn ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn ni ẹ bá wà ní Islam ọgbà ìmọ́lẹ̀ Islam ọ wà máa pẹ àìsárí àìgbérun nítorí pé ẹnìkan kú àìsàmì wọn sàmì sílẹ̀ lára ìtumọ̀ ẹni yẹn èyí fúnra yẹn lámì ibi àmì tẹ́lẹ̀ fi mọ̀ pé àdánwò bá wọn nínú ìsìlámù à nílùú ẹ nínú ẹ náà ni nasiru shah àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ ọ kọmọ dìrún má tóbi náà kó tó òun torí ẹ àwọn tó òun torí gbókùkù fún wa rẹ à ẹni báyìí ti kó ẹ ẹ bá ń tó òun ẹ bá ń tó òun ọkùnrin ní òní yarun torí fún kúkú mọ́ ni wọ́n wà ní yaba yaba lórí ẹ̀ nasiru ṣáà náà gbogbo ẹ̀ wọ́ bẹ̀ kò yarun mọ́ ẹlòmíì wọn kọ̀ wẹ̀ òkùnkù fún ọtí àdúgbò ní àwẹ̀ òkú tó máa bógun lẹ̀ padà yarun rẹ̀ ṣerun rẹ̀ bó ti yẹ kọ́ wà mọ́ bàrà débi bí wọ́n wà gbàgbé làákàyà ara rẹ̀ pé ẹnìkan kò fọ́ ọjà àwọn nǹkan márùn lẹ́yìn ìgbà náà wọ́n wá sọ àwọn nǹkan mẹ́rin láti kó kù gàngàn wọ́n sọ wọ́n dáàbò bá wa gbogbo nǹkan sọ ń bẹ̀rẹ̀ láì wọ́n wá kù lọ síbi òkú gàngàn tó wá kù pé kíláàsì pẹ̀lú ẹ̀ òkú tó kù gàngàn kíláàsì pẹ̀lú ẹ̀ wọ́n akọ aláwọn ẹ̀kọ́ nǹkan mẹ́rin náà làwọn tẹnu wọn gbà náà alákọ̀ọ́kọ́ káwẹ̀ àbí ẹlẹ́ẹ̀kejì náà kápasọ sí lára ẹlẹ́ẹ̀kẹta Hmm? kásìn tó mẹ́rin ẹ jẹ́ wọn àpẹẹrẹ kan kókò fún mi ọ̀yà àfa mẹ́rin mẹ́rin nàkí ẹ̀ alákọ̀ọ́kọ́ káwẹ̀ hmm? Hmm? <laughs> ọjọ́ mẹ́rin ọ̀nà ìwọ̀nà wọ́tọ̀ pẹ́lú náà ayá àwa ń yín òwúlọ́lọ́ lájú nù mẹ́rẹ̀ẹ̀rin tani ọ̀sán nù mẹ́rẹ̀ẹ̀rin òwúlọ́lọ́ lájú nù òwúlọ́ tani ọ̀sán kan náà wọ́ ayá àfa ayá àfa lákẹ́rùn sí lára bẹ́ẹ̀ ọgbà alákọ̀ọ́kọ́ kí la pè káwọ̀ la la kákìrún sílá ẹlẹ́ẹ̀kẹrin káṣá kí lọ́fà tí ó fi jẹ́ sí pé ẹlẹ́ẹ̀kẹta ń lọ́lọ́lá jù torí pé ibẹ̀ gan ni ntí ṣe láǹfààní nínú sàárè wà jùlọ gbogbo mẹ́tẹ̀ẹ̀ta tó kù bọ́ tiẹ̀ lónìí káwọ̀ bọ́ọ̀dù lónìí káfàkọ́ sí lára bọ́ọ̀dù lónìí kásún bọ́ọ̀dù lónìí ṣùgbọ́n ìdámi rẹ̀ ó jẹ gan tí ó jẹ sáńbà bí fún tí ó fi làkóònù bí yá ná tó tó fi wà jẹ́ náà tí ó jẹ iṣẹ́ tí ó ṣe káyìn láyé tá a fẹ́ ṣe fún tó mú lọ láti kìyàmà oúnjẹ àjẹkáyìn rẹ̀ òun náà ni àsọ̀látò àlẹ́ ha ìrun wa ni ó ní ọlá jùlọ àti wá kọ́ káwẹ̀ ká fàṣọ sí lára ibi ká bá ti wá kírun sí lára ibẹ̀ la wà tá a ti dúró ní àwọn ẹ̀kọ́ tá a kọ́ kọjá sẹ́yìn wọ́n ti kó a bá ti kírun sí lára àti ojú ti sìn wọ́n ti ká wá dé wọ́n á kọ́ abẹ́ńgbó ládùúró sí abáfẹ́ kírun sí lára wọ́n ní ọkùnrin yàtọ̀ sí ti obìnrin wọ́n kọ́ wa bẹ́ẹ̀ àbí mo láti lè kí òun sí lára wọ́n ní ìpìlẹ̀ ní pé ká kí òun sí lára níta ká kí òun sí lára ní ìta ṣùgbọ́n alẹ́tọ̀ àti kírun sára òkú sókù lára nínú mọ́sálásí alẹ́tọ̀ àti kírun sí òkú lára nínú mọ́sálásí ṣùgbọ́n ìpìlẹ̀ ní pé ká kí níta sí lára wọ́n tún kọ́ aláwọ̀ ẹ̀kọ́ kan sáájú tí mo ti fò báyìí náà ní bí ọ̀rọ̀ aṣọ kankan tó kú aṣọ táàbù tó kù lára àti bá ṣe wẹ̀ ẹ̀jẹ̀ àbẹ̀bẹ̀ yẹn lẹ̀ tàbí kí náà lọ́ máa gbọ́ padà. wọ́n ní ìrún táwà kí sí lára yìí bí táà sì dúró fọkùnrin wọ́n sọ bí táà sì dúró fún obìnrin wọ́n sọ fún wa. tó bá yẹ sí pé ọkùnrin ni wọ́n ní ìmáàmù gbóná ní òṣèlú àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ báyìí kóbìnrin náà ní bóyá ní ìmọ̀ mọ́jú báyìí kọkùnrin ní bóyá ní ìmọ̀ mọ́jú tó níbi ọ̀run níbi níbi dédé bí ọ̀run sọ́dúró rẹ̀ àyà rẹ̀ níbi eré àwọn màmá ti tó. tó jẹ́ sí pé kí gbogbo eléyìí kì í ṣe pé kọ́ wá rí ìmọ̀ọ́mù kan kọ́ wá tàkìtì rẹ̀ kọ́ wá máa wá challenge ẹ̀ fún ikọ̀ mọ́sẹ̀ríà lè irú òun wo ni wá kí gbogbo ní táwọn orí ìmọ̀ excellent la fẹ́ gbà bí ó ló ti dúró kò sí òun tó kí tí ò ṣe ni tí ò lọ o torí tí a bá gbọ́ mọ̀ nígbà mí yẹn lómi ìgbà bá fẹ́ implimenti ẹ̀ àbọ̀ bá ti padà láti gbogbo ẹ̀ ti wá òbí ọ máa kí ìkọkàn gbá kí ni ọ̀gbẹ́ tẹ́lẹ̀ lásán ni a ní pé níwọ̀n á dá káfíńà máa yẹ̀yẹ ìmọ̀mù àdúgbò kò tí mi ṣùgbọ́n ní obìnrin láàrin ìmọ̀mù ti ju ọkùnrin níbi kí ni níbi èjìká máa yà náà ní ìmọ̀mù ti ju ibi tá a wá délé nìyẹn ni sífàtú sọ̀lá tí a fà kà fún sífàtú sọ̀lá. báwo la fi kírun tó kù la ìròyìn ẹ̀ ní abẹ́ fún wa ajẹ́lẹ̀ ni o ajẹ́rú ẹ̀yìn ni o ìdájọ́ wa kankan náà ni wa báwo la fi kírun sí òkú la wọ́n ní àlẹ́ ha àbá bẹ̀rẹ̀ tẹ̀kíbẹ́rọ́ tó láti bẹ̀rẹ̀ ìrun jànáàtà báyà tí bẹ̀rẹ̀ ìrun ordinary náà tá kí náà وتختتم بالتسليم báyà ti ń bẹ̀rẹ̀ ẹ̀rùn ojúmọ́ tá à ń bẹ̀rẹ̀ pẹ̀lú Allahu Akbar tá à ń parí ẹ̀ pẹ̀lú asàlámù bẹ́ẹ̀ náà ni sọ̀rọ̀ àfijì anáza náà òun náà bẹ̀rẹ̀ pẹ̀lú Allahu Akbar yóò sì parí pẹ̀lú asàlámù àlékún. ẹnu ìyàtọ̀ tí ń bẹ́ níbi òun òun náà ni wípé ọlọ́pàá kankan jẹ́ ọkàn náà lọ. ẹ̀yọ̀ kan náà ọlọ́pàá. wọ́n wá ní aláwọ̀ akpárò rẹ̀ ọ̀nà ara wa lọ́gbà wa ẹjẹ́ bíi ti sọ̀lá tó lẹ́yìn lẹ́yìn náà ti rí ìran ọdún ọ̀nà ara ní ìgbèrè ọ̀tún wa lọ́gbà wa. sọ̀lá tó sábà fẹ́ àfa wa sọ wípé gbèrò ha àmà. ní ó tó lára yóò mélòó yálà ọjọ́ ìmáàmù ni o àbọ̀jẹ́ èrò ẹ̀yìn ni o ẹ̀mí lò ní àkójá máa ẹ̀mẹ́ wọ́n ní ibi tó ti bẹ̀rẹ̀ nìyẹn oṣù mẹ́ta oṣù mélòó oṣù mẹ́ta ibi ìran ọdún nìkan ìran mẹ́ta wà tí wọ́n ti rò wáyà tí wọ́n ń parí ṣùgbọ́n ìwọ̀n tẹ̀sílẹ̀ rọ́ṣọ̀ àṣàlátò jánásà wọ́n ní ibi tó ti bẹ̀rẹ̀ mélòó ní àkójá mẹ́rin náà àwọn hamsan wọn là tún á lè kó omi mẹ́rin kàtúnṣe mélòó márùn mẹ́rin ni pé Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar mélòó mo fi jẹ mọ́ mẹ́rin tí ó bá ṣe márùn yọ kàhájì kàmọ́ mẹ́rin náà nípa rẹ̀. أو من أو awo أو tan أو ثمانية أو تسعة. nìyà awo tó from four to nine. That's it, four, five, four, five, six, seven, eight, nine ọ̀nà mẹ́fà láti gba bẹ̀rẹ̀ ìrun láti gba kírun ìrun òkú ìrun táwọn á kí sókù lára ọ̀nà mélòó jẹ́ bá bí nàbọ̀rì ilà àdàdì tẹ̀kìrà ọ̀nà mẹ́fà ni o lè ṣe mẹ́rin o lè ṣe márùn o lè ṣe mẹ́fà o lè ṣe méje o mẹ́jọ o onímélòó mẹ́sàn ṣùgbọ́n mi tó ti bẹ̀rẹ̀ ẹni mẹ́rin tẹ́ fún ní ìwúlò gbajúmọ̀ jù mélòó ni mẹ́ẹ̀ ẹ má lè wo lọ dáa jùlọ tó jẹ́ pé wọ́n yẹ ká máa lò jùlọ ní gbogbo ìgbà kí láti mẹ́ẹ̀ mẹ́rin lè ká máa lò jùlọ àyàfi tí ìdìbá wà àwọn nǹkan kọ̀ọ̀kan láti máa yí padà kúrò ní mẹ́rin ló yọ ọ ẹlòmíì kó ṣe gbọ́ yìí ní ìsìn méje ni ó mọ̀ ní tiẹ̀ òun ò ní ti mẹ́rin kùn gbogbo ọ̀hún sọ̀rọ̀ láti jàǹdà láti máa ń ké báyìí ọlọ́run á dán o ó sì ti jẹ ìmáàmù ó sì ti jẹ ìmáàmù mẹ́sàn-án mẹ́jọ ní ọmọ kò wá ní ti mẹ́rin rárá no tó bá jẹ́ sí pé a bá ń kírun jàǹdà bí wọ́n ṣe máa ń kí láwọn ìlú mi irú náà sí ìtì àwọn táṣíkà ń bẹ ní náà ní Kánò àtàwọn eré àkọ́kọ́ ń bẹ tó jẹ́ sí pé kọ̀fẹ́ẹ̀ sí ojúmọ́ wọ́n má kí sọ̀rọ̀ àti jàǹdà ni ọ̀fẹ́ ìtọ́jọ́ kan tí wọ́n lè kí sọ̀rọ̀ àti jàǹdà ni sọ̀rọ̀ wáyé báwọn àwọn àyè kan wà báwọn. wọ́n mọ̀ ti tẹ́tí pé tí wọ́n á ń gbà yẹn tí wọ́n bá mọ mọ́sálásí kan tí wọ́n sábà máa ń kí sọ̀rọ̀ àti jàǹdà ni ojúmọ́ ara yẹn ọ̀sà kó wo mọ́sálásí olókùn ni <laughs> mọ́sálásí ń jà náà sàn bẹ́ẹ̀ sì ni kí ni kú iná mọ́tà lẹ́bi tẹ̀síkú náà mí hù mà ń ná hù mú làbí kí ni kí ni jọ́kà wọ́n gbé wọn náà lọ àbí ìṣe à kí n tuntun bẹ́ẹ̀. àìmọ́ máa pàṣẹ ẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbà lọ́dọ̀ wa ń bẹ̀ tí ò sáàyè èdè wọn àwọn ìpè yẹn sọ láti dàná àtàkì àti lọ́ọ̀bì èdè pé wọ́n ìwọ̀n máa invite mi wọ́n mọ̀ nípa ìsìn ìfìlà dáadé ọ̀hún ṣe ọ̀la kó tiẹ̀ kó tó bá ti rọ̀ wá lọ́rùn tá a bá ti lè gbọ́ ọ̀kálẹ̀ ọ̀bẹ yìí. mo ṣe ń fàkókò ìkéde fún gbogbo àwọn tí irú ìṣẹ̀lẹ̀ bá ń bá ń ṣẹlẹ̀ sí ẹ̀jẹ̀ á máa kéde. ká kéde kíkí ni ó lágbára. ẹ ẹ àwọn tó fẹ́ gba dáadé wọ́n wà bẹ́ẹ̀. wọ́n wà bẹ́ẹ̀. gbogbo ẹni tó bá ṣẹlẹ̀ sí. mọ́ ọ̀kéde gidi tọ́jọ́ lálẹ́ wàá dà níyàn bẹ́ẹ̀ òkéde tó ń kéde kéde wọ́n fẹ́ẹ́ fi ṣe fáàrí o yá ayé ọgbọ́ kọrùn ọgbọ́ pé nfi máa wí ìdí náà lọ́fẹ̀ẹ́ sí hàn mo fẹ́ káwọn èèyàn wá nípìn ládàá bákan náà mo fẹ́ kí àdúrà àwọn èèyàn tí wọ́n ṣe fún òkú mi tó kù kó ṣe kéde pọ́pọ́ lérò bá ṣe pọ̀ tó ń bí sọ̀rọ̀ àti jàǹdà lọ́la ní òkú mi yóò sì jàǹfààní ẹ̀ tó yóò sáré báyìí náà ti ṣe nìyẹn sọ̀rọ̀ lọ́wọ́ ààrẹ àyè ṣe ní búńkẹ́ bòńkẹ́lẹ́ ó dà á máa gbé lọ gbangbangba tá a bá mọ̀ pé kọ̀rọ̀ tá a wà kò ṣe rò mẹ́sì mọ́tò wà á fi kọ̀rọ̀ tá a wà fẹ́ lè ro pọ̀ sí ju gbangba lọ mọ́wùlẹ̀ lọ gbangba lọ. à máa gbé lọ oríta kí àwọn èèyàn tó lè bá tó lè bá rọrùn fáwọn èèyàn sẹ́wọ̀n bá àlékírun láì lálùwàlá tọ́ba lọ gbé lọ gbangba táwọn èèyàn bá gbọ́ lẹ̀ náà wọ́n kàn wòran lásán nígbà ní wọ́n ṣe wọ́n ní sẹ́kẹ́ wọ́n á rí sí. à ń gbọ́ àkókò yìí láti kéde báwọn èèyàn báwọn wípé ẹ máa kéde sísọ láti jà ní ọjà wọn bẹ bọ́ ọ bá kéde tí mi bá gbọ́ mi gbọ́ wà pẹ̀lú ọba mi mẹ́. èyí ti gbé wáyà tó máa pé à ń pè é yàn sí à ń pè máa sọ pé mùsùlùmí ló ń dọ̀ mú o àbí mùsùlùmá ni o.

ẹjẹ kìfáyà ọmọ wa fi kàfáyà ẹ bá kìfáyà òun náà lẹdọ lọ balada ẹ ń tí ọlọ balada ó kélé títẹ ó kàfáyà ń tiẹ ní ẹ ọlọmọ kàfáyà wa o kó fà ń kìfáyà yẹn náà. afa wa ni ọmọ ìpele ilẹ̀ nígbà míì ó tún máa tuntun nígbà míì four five six seven eight nine ọmọ ìsìngbà mi ọmọ ìlànà tiwa. na wọ́n sọ yẹn bẹ́ẹ̀ sì ni àwọn oní hadith ti máa ń ṣe wọ́n yìí fẹ́ kí nǹkan kan náà súnà nábì kọ́ra rẹ̀ àti kó dákú rẹ̀ tẹ̀ wọ́n á máa fẹ́ kọjá sí pé súnà kọ́sá máa lọ ni kọ́sá máa lọ ni kọ́sá máa lọ ni kọ́mọ̀jà sí pé bóyá báàtì kan á lò báàtì kan àní páàtì kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àrùn lò páàtì kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àrùn lò wọn ò ní ti bẹ́ẹ̀. ṣùgbọ́n lọ́dọ̀ àwọn onífíìsì àwọn máa ń sọ di irú ìṣẹ̀lẹ̀ bá ń dáadáa wọ́n wò wọ́n wò lọ́sùn wọ́n wò lóṣù wọ́n wò níwájú wọ́n wò lẹ́yìn wọ́n wá wò wípé nóò ìbá yẹn ká máa ṣe àwọn fífi ní ìṣòwò ní mẹ́rin ní ká máa ṣe jùlọ. bàbá sì la mahad ìhẹ́yẹ́rì ìhàjì tí ìmáàmù Ibn Qayyim kọ rahimahullah ta'ala àwọn máa ń kó gbogbo ìlànà yẹn wá wọ́n wá jọ bí ọjọ́ àjọ láti jọ nǹkan láti olùbọ́ wọ́n wá jùtọ́ jọ wọ́n wá fẹ́ kọ́mẹ́ntì ẹ̀ fi ń tá àjọ yìí ní kẹ́ẹ̀ máa ṣe jù iṣẹ́ rí kíní kùrù bẹ́tẹ̀ tó ń bẹ nínú àjọ ẹ̀ máa ṣe náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan òun ni túnà wọ́n wà fún àní hádìyù nàbí sallallahu alaihi wasallam mẹ́rin mú ní ìpìlẹ̀ tá a máa ṣe jù gbogbo yòókù tó wà a máa se pẹ̀lú òdì fọ́ọ̀lù ibrahim òun náà ni wọ́n máa máa àkókò tó yẹ kọ̀ọ̀kan ìmáàmù wa tàbí àgbà alí ibn abi talib radi Allahu ta'ala anhu amirul mu'minin ẹ̀rí nínú àdìsí bẹ́ẹ̀ kà fún wa àpáàtìsì ṣùgbọ́n náà ni ìwọ náà tó jẹ́ fáwọn ìbẹ̀rẹ̀ ẹni a fa ẹ̀kọ́ yé yóò ní àyè bá ti máa lo nǹkan yóò sì máa rẹ̀. wọ́n wá ń sọ láàrin wọn wá ní ọmọ ìṣẹ̀lẹ̀ nígbà míì ó sì máa ṣẹlẹ̀ ní ìgbà míì náà bá àmàlà àbúrà wọ́n ń ti ní aláwọ̀ akpárọ̀ mẹ́rin yẹn táà máa ń ti yẹn wọ́n ní onímẹ́rin yẹn ò fàdí رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم مع النجاشية في اليوم الذي مات فيه خرج إلى المصلى وصف بهم وكبر أربعة وإن جاءت نجاشك أبا حبشة أبا أثيوبيا لا يعني محمد صلى الله عليه وسلم كتب إسلام تواتي إسلام وإقامة torí àwọn ẹmẹ̀wà rẹ̀ kí wọ́n bá ti pa àti olórí ìlú náà máa ń nígbà tí olódìbò bá ń fi ẹtí àìdí ẹ̀sìn rẹ̀ títí ń bá wọn sojú ayé pé lórúkọ Jésù lórí títẹ̀ ní wọn lórúkọ Jésù lórúkọ ìjẹ́ Jésù wọn bá ní pé lórúkọ Jésù òun ò ní pé lórúkọ Jésù orúkọ Olúwa Jésù lórí Olúwa sọ lórúkọ ìjẹ́ Jésù lórúkọ ọba tọ́jà Jésù àwọn tètè sí ti hàn àwọn ò ní gbọ́ ọba Jésù nìkan wọn máa gbọ́ wọn àmọ́ rò pé ha ara ara wa ní jáde ní kankan kan àwọn ń pe lórúkọ jésù òun pe lórúkọ olúwa jésù tẹ́ ẹ mọ̀ pé tàwíìdì lòun ti àwọn yẹn ń ṣe ṣíríkò ń ṣe ọ̀há ìdè islam ẹ̀ torí pé ọmọ kò tó ń bá kéde rẹ̀ ah, ẹran tó yí náà ń pè ní kíni nàmà nínú kí wọ́n àbí wọ́n padà níjọ́ tí lu àwọn ti bẹ̀rẹ̀ ẹ̀sìn táwọn ń sìn nìyẹn bí sí nítorí olónìí láti gba yẹn ẹnìkan ò jẹ́ mùsùlùmí tó jẹ president Ethiopia láti gbà bíbélò ní ọlọ́dún kò sí wọn ò ráyè lẹ́nìkan wà máa challenge Nàìjíríà fún dandan agbọ́dọ̀ máa pín ní mùsùlùmí lọ́jọ́ kan kírísítẹ́nì lọ́dún kan. ta lọ́kọ̀ jù? táwọn mùsùlùmí lápọ̀ jù islam ń bẹ wọn ò gbọ́dọ̀ fi islam dá ìnira bẹyìn kírísítẹnì bí wọn ò gbọ́dọ̀ fi ìnira kó báyìí olórí mùsùlùmí tó bá jẹ olórí mùsùlùmí kò gbọ́dọ̀ fara ní yín tó bá bẹ ìjọba rẹ lẹwà. ìmọ̀kẹ́ pé ẹyin àbá ṣe lélẹ̀ àbá ṣe lélẹ̀ àbá ṣe lélẹ̀ ìtòkè àǹkọ́ ìṣòro mẹ́lẹ̀ wọ́n sì ń tìjọba wọn lọ. mẹ́jọ ti wà láàyè káàkiri ọba dé amẹ́ríkà ti Germany tí mùsùlùmí jẹ president ilẹ̀ China tí mùsùlùmí jẹ ní India mùsùlùmí ọ̀jẹ́ rí ẹnu kọ̀ọ̀kan táwọn ọlọ́run á bá wa mùsùlùmí ẹ̀sùn á máa lọ pàmò lọ́wọ́ níbi káì ẹ̀pànìyàn ibi tí mùsùlùmí bá wà tó bá di lórí ọkàn má fara ní ẹ̀yìn ẹlẹ́sìn nìkan wà lábẹ́rẹ́ kò ndawa wà mbẹ so ọba Nàjàsí yìí ọ wá kú láyé nígbà tí ànábì sì ti mọ̀ sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí ìmọ̀ wáyé ò rírí o fisikálì báyọ̀ ṣùgbọ́n ọlọ́run ti wáyé fún pé ah, ti gba Islam ó kú sórí Islam níjọ́ tó wá kú náà ni ànábì tó ń kéde ah, mo ló òṣìṣẹ́ ọlọ́run ni sọ́lọ́ bá wà rẹ̀ ẹ̀wù déédéé ìṣọ́lọ́ wa ni ọ̀yà gbogbo yín ẹ̀já ti kú láyé o. ọwọ́ ni ẹ̀ka lọ ẹ̀yìn tàbí ẹ̀já lọ bí táà ti kírun sókè láti sọ fún wa pé ìpìlẹ̀ bí táà ti máa kírun sókè lára mọ́sálásí ni àbí dáa ìta ni mùsọ́lá ló mú ọ lọ mùsọ́lá kódà ààyè yẹn ń bẹ dì í lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí tó ti kọjú sí kíbla lọ́wọ́ left náà lọ́wọ́ tó ti jáde ní géètì àkọ́kọ́ mu tó fèsì báàbù sàlámù lọ́ọ̀kan yìí fẹ́ràn tó bá ti sì ara máa ń gbà jáde tó ti jáde wẹ̀yìn kọ wẹ̀yìn rẹ ó rí bẹ́ẹ̀ wọ́n sàmì síbẹ̀ ibi tí wọ́n máa gbókù sí ní ẹni tí kí ọmọ sókè lára rẹ̀ mùsọ̀lá ni bọ́lá ti gba gbogbo pa gbogbo bẹ̀ lọ́tọ́ ẹ̀ ń ó wà kí ọ̀hún sókò la ànábì ọ̀yà jáde ìjà lọ sí mùsọ́lá ọkọ àwọn tàbí lẹ́yìn sọ̀rọ̀ bá wà. fọ́sọ́fà bí him ó tó wọn ní tafutafu mo wá tó wọn tán wà ká bàbá àrùbá àná ọwọ́ àti aláwọ̀ àti wọn lẹ́ẹ̀mẹ́lò lẹ́ẹ̀mẹ́ ó tó wọn á fi máa fi lè ṣe àròkò fún gbogbo àwọn gànáà tàtàwọn yẹn pàápàá jùlọ tó ń tẹ̀ bá ti lè tóbi kékeré láti àfi kò tóbi pọ̀ ó tóbi kékeré mọ́ sọ tó bá lè tóbi kékeré láti ní ètò sáfù rádaràda tàǹbà káàkiri àwọn ẹ̀mọ́ yìí jàǹdà tàbí ẹ̀yọ́ lọ àti àfọ́jú wà àti àmọ́bí kálukú sá wà lọ́dúnlọ́dí ọ̀tí parí òun aláwọ̀ pẹ́rọ àgbọ̀ nígbà torí ẹ̀ wá rèé ẹtùn ṣe láfẹ́ kí wọn tó kúra bíbí bíbí túbúlẹ̀ ọ̀pọ̀ tó kátà láti pè wọn. bọ̀dá mi lọ fà mí lápá ń jọ tí afẹ́ kí wọn sọ láti dáná àgbà sí wálé dàwà rahimahullah nígbà tí táwọn èrò ya dé yẹn ya dé yẹn ya dé gbogbo títì gbogbo bẹ́ẹ̀ títì tààrà lọ títì lálọ́ ó ti kún mo wá ń ṣe gbìyànjú pé ah, ìwọ bàbá ṣèkò wa láti bí mi adábí lágbèrè àfi bàbá bàbá ọlọ́run bá kí ètò àwọn ẹni wá sí àná fi mọ́mù fún sọlá ti jẹ̀ náà sàkó ọlọ́run bá àtàn wọn lẹ́sàn-án rẹ̀ kò sí ti kọ́ sàlẹ̀ kọ́ àlàáfíà o àwọn ẹni wá ìdí wa fún sọlá ti jẹ̀ náà sàn jọ́nà àwọn ti jókòó ní kọ́nà kan wọn ẹ má ti jáde wọn ò tó bẹ́ẹ̀ nígbà tí lè mọ́mọ́ bá sí bẹ̀rẹ̀ rún tani ó tani ó tani ó kírun tani ó tùká ìrìn ìtajà ẹ̀jẹ̀ ní tó sáfù sáfù náà gùn débi ikú torí pé sísì ni ó gùn tó ẹyọ kan tí mo rí tó ó gùn tó bí ààrín sí bóyá tó bí Johnson di yànnà àti wọlé o yàtí wọn ní bí yànnà bàbá Johnson white house Johnson ó gùn tó bá wọn ní kan èyí máa fẹ́ bọ́ sẹ́yìn àwọn náà tó oṣù wọn kò fèsì bá wọn bí dára ọkọ wọn á fẹ́ bọ́ sáfẹ́ ẹ̀yìn kí n tún tòun náà kí n tún tòun náà kí n tún wá máa tó lọ tó lọ tó lọ tó lọ tó lọ gbọ́dọ̀ àti kan ṣe sàmì lápá náà pé ó tó bá ná tó bá ná yóò kò sì fẹ́ mi lè gbàgbé àkókò yẹn ọfà mi ọfà mi pẹ̀lú ó ti mọ̀ pé mo lè má fẹ́ dáhùn ọfà mi ọwọ́ á mú mi ọwọ́ ìfẹ̀dọ́rùkọ bọ́dà mi yẹn lórí social media ọwọ́ amú mi báyìí ẹni tó tó yàkíun yàkíun yàkíun bó ṣe fà mí nìyẹn tó làwọn aṣọ wa tó lẹ́yìn bàbá àwọn òbí ààyè tó níjẹ mọ́ àwọn aṣọ wa ní bàbá ìmọ̀ mọ̀ tó sún wájú díẹ̀ bàbá tó bẹ̀rẹ̀ sáfù mi nínú ìnínú bá tó gùn lọ bàbá tó gùn lọ sí díẹ̀ bàbá tó fọ̀ mọ́ sáfù mi tó bá ọ ọ ọ dáa sáfù èyí táwọn èèyàn ò ṣe máa ń fi báyìí bí lè má mo sì fi máa mú ìlú adáhùnṣe kábà púnìtì wọn gbé ẹdá tó ẹdá tó ní ìdíkí tó mọ wájà náà ta kan ní central mosque kan nínú ìlú kan bẹ́ẹ̀ náà aláwọ̀ sànù wa àti ẹ̀mọ́ àwọn èèyàn gan ọmọ kíbla ẹni tó wá wòran kí wọ́n pọ̀ jẹ́ ẹni tó wá sí ìlú subhanallah wọ́n lè ti dídú tó fi thirty minutes tí wọ́n fi sọ fún wọn pé ẹ̀dá fún ẹ̀dá ọ̀sàlùwàlá ẹni ẹ fẹ́ sàánú ẹni tó kú ní pẹ̀lú òun tẹ́ fẹ́ kí sí lára gift tẹ last gift tẹ́lẹ̀ fún náà nìyẹn tó a tó wọn ànábì tó wọn sọlọ bá wà ní ìlú àwọn ìbámu tó wọn gbélé ìsìn wọn ò tó yẹn mọ́ wọn ò tó yẹn mọ́ ọlọ́run bá yí padà wọ náà ẹlẹ́ẹ̀ka wọ́n ní tẹ̀kíru ẹ márùn-ún onímárùn tiẹ̀ wà á mọ̀ àmì ọwọ́ àárín tó jẹ́ onímárùn kílẹ̀ rí ẹ̀ pẹ̀lú hadith abdulrahman bin abi layla nítorí hadith abdulrahman bin abi layla قال كان زيد ابن أرقم يكبر على جنائزنا أربعا وإنه كبر على جنازة خمسة فسألته فقال كان رسول الله صلى الله عليه وسلم يكبرها الأريل لي أبي وعيد يكلاني ملو ما wọ́n ní جوكا jọ kan abúlámọ́ ọ̀rọ̀ náà bèèrè ilá àfáàní نعم àwọn àgbà tàbí yìí àwọn àgbà wọn nígbà tó ń sọ pé sàyẹn ló ní ìdìbò èrè kan kàwá yẹn náà àbọ̀ wọn sọ pé Hasan al-Basri fún àwọn yẹn àwọn àgbà tàbí àwọn àgbà tàbí àwọn nàní. wọ́n ní Abdulrahman ibn Abi Layla rahimahullahu ta'ala nínú àwọn àfáà tàbí ni wọ́n wà rọ́bì allah ta'ala anhu jami'an abdulrahman kuna abi layla ọwọ́ ayé zayd kuna arqam gbogbo àti bá fẹ́ kírun sókù fún wa ọ̀pá aláwọ̀ afárú yẹn ní máa ṣe mẹ́rin ṣùgbọ́n níjọ́ kan lọ́ba ṣe márùn-ún àbáwọn mìíràn abẹ́rẹ́ láti ní ojú tó ṣe ó pàṣẹ àìsòwò wọn bá bilé rè pé kí lọ́mà tó fi ṣe márùn-ún mẹ́rin lámà tó ọmọ ẹ̀sìn ó fi yẹ pé àwọn èèyàn ọmọ mẹ́rin márùn-ún bẹ́ẹ̀ ni ọmọ kékeré kí ọmọ kí á kí àgbà kí a bá fi jọ ọmọ lọ ní ẹ̀ńkù sọ́run ní gbàgbàlagbà sí ti ń jẹ kíní kan abẹ́ kíní abẹ́ wí ló fi sí ọwọ́ àti ọmọ àwọn bó ti tún márùn báyìí fàṣà àìsàn kan béèrè ń jẹ ẹni má kìrìtìsáìtì àfa ẹni tó jù ọ lọ tọ́ba sí nǹkan kan tó yẹ kó takò ìtúwọ̀ mọ̀ tẹ́lẹ̀ o má kìrìtìsáìtì béèrè ni kò sì fi ádàbò bèrè nígbà àbọ̀sọ̀ social media á máa sọ pé tàlí tàlí kọ́mẹ́ǹtì kọ́mẹ́ǹtì kí ni kọ́mẹ́ǹtì tí ẹ̀ kọ́kọ́ tiẹ̀ béèrè náà tó bá béèrè tán ó rí wọ́n mọ̀ wọ́n náà kọ́mẹ́ǹtì ìkan nígbà kan bí i two thousand eight àti two thousand eighteen tí a bẹ̀rẹ̀ fúgàmù ìdáhùn làmọ́rọ̀ àbí eighteen point five seventeen wọ́n bá ń kọ́ àwọn ọmọ yẹn lọ́wọ́ ẹnìkan bá gbé kẹ́yìn kan fún mi pé ìkànnì àwọn èèyàn wa colleague tiwa ọ sọ̀rọ̀ kan lérí àrùn Ọ̀yọ́ state mẹ́rin wọn lọ́mọ kékeré kan láńgbà kan báyìí nílọrin lọ́ba ní mo fẹ́ ti rọ́dù fún àfa àgbà ọwọ́ ní síríkìlà síríìsì ni ọwọ́ ní fifteen ní episode tó ń fẹ́ láti rọ́dù fún ọ mo wá ní kó mú rọ́dù àkọ́kọ́ wá fún mi ó bá fi hàn ní tí ìkálá ìwé tí mo ti rí ẹ̀rọ grammatical ní sùpárànà èyí ló sì wọ ìdí tí rọ́dù wá fi tiẹ̀ láì méjì nìdí ìkà ni wọn yá àṣùfàlọ́lá nṣe ọ̀rọ̀ ayé gbọ́dọ̀ ẹ̀kọ́ lọ kí kọ́ lọ kẹ́kọ̀ọ́ ọ̀sọ̀rọ̀ jù bí ní àfi máa ń sọ ìsọ̀sọ̀ rọ́dù ti gbilẹ̀ rọ́dù jáwá ni wọ́n gbé nìkíni rọ́dù nínú sẹ̀ríà àìsí rọ́dù ṣe ìpìlẹ̀ ìgbésí ayé fáwọlẹ́bẹ̀rẹ̀ hmm. rọ́dù nígbà tá a fi iyọ̀ sọ́bẹ̀ ìran àgbọ̀dọ̀ má ṣe ṣùgbọ́n kì í sinmi náà máa jẹ ọwọ́ abuyọ̀ títí iyọ̀ náà ní dídí oúnjẹ tí ó ti jẹ mọ́ ló ti jẹ mọ́ gbogbo láìpẹ́ àwọn àfáà tó ṣáájú kó ṣeré lọ nìyẹn ẹni tó bá ti ṣe pẹ̀lú oúnjẹ rọ́tù yóò yí lọ́wọ́ fẹ́ẹ́fì láàárọ̀ rọ́tù ní lọ́sàn-án gbogbo ọjọ́ ayé rọ́tù àrọ́tù àrọ́tù àrọ́tù àrọ́tù ẹ̀ẹ́dì pé oní ọ̀rọ̀ tù padà ọlọ́sàn ní wá béèrè kọ́ọ̀dà káàdà rasulullah sallallahu alaihi wasallam yóò kàbí òhà ó ní bẹ́ẹ̀ ni ìṣẹ́ ọlọ́run a máa a máa ṣe kíni a máa ṣe aláwọ akọrọ ní márùn n kò sí gbọ́ bá wọn kí ló ṣe ọjọ́ kú ẹ̀jẹ̀ ẹni ìyàrá àmọ́ ọlọ́run ní o a challenge pé kí ni tó ń sọ ọmọ sẹ̀ríà àmọ́ béèrè ọlọ́kọ̀ọ́sà náà ẹnìkan kọ́ọ̀lù ó ní tí kọ̀tọ̀ kọ́ọ̀lù ni mo láìkí ẹ̀ pọ̀ ọlọ́run ni ó ní ó kọ́ọ̀lù kò bá ṣiṣẹ́ ó ní fílẹ̀jì àwọn àbí ní bóyá ìlú wọn dá community wọn ó ní baálẹ̀ mẹ́rin àbí bọ́ba sí ọba ọba ìlú àwọn ó ní tó bá dénú iléyà báyìí ó ní wàá máa pẹ ẹran iléyà ó ní ọ̀wà ha fún gbogbo àwọn mùsùlùmí tí àti gbogbo aráàlú àti kìnìyàn ha fún wọn ó ní àwọn arúgbó kò yẹ kí àwọn ọgbà àwọn mọ àwọn mọ súnà ń ọ̀yẹ́ kí àwọn ọgbà ọba kẹfẹ́rì bẹ́ẹ̀ pé àwọn olóró ní ọ̀nbẹ lẹ́gbẹ̀ẹ́ àwọn olóòtà pọ̀ lẹ́gbẹ̀ẹ́ ẹnìkan kan pọ̀ lẹ́gbẹ̀ẹ́ wọ́n náà wọ́n rò káwọn ọba ẹnìkan wá ní mọ́tò ìṣiṣẹ́ káàtì ìdájọ́ ẹ̀jẹ̀ á béèrè ọba ní ọba kọlù ó láwọn kọ́ bí ó dáhùn béèrè dáhùn jókòó sí àwọn pé àwọn fẹ́ mọ bóòlù àwọn oṣù ní tí wọ́n bá fẹ́ pẹran ìpìlẹ̀ ni kí wọ́n máa pa lálàáfà wà bá wà pa mo ló súnmọ́ kọjá sí pé ọba yín bóyá àfáà kan ló pè tó pé pé ọ kọ wá pa tó bá yẹ pé àfáà lọ bá pa ó ti parí kọ́lá àkọ́mọ́ jẹ àfáà kọ́lá ẹgbẹ́ òun sì lọ bá pa ó ti parí ó ti lọ pé bísímìlá ẹ jẹ́ mo ní ìkejì wa ni pé ebi oní kírísítẹ̀n lọ́ba yín àwọn ọmọ rẹ̀ ní kírísítẹ̀n náà ni wọ́n tàbí kó pé kọ́ mọ̀ wọ́n bò ń pa àbí kíkí tẹ̀ ń bá pẹ́ ara tó ṣe jẹ́ ní àmàjẹ́ ni ó ní ah, kò tán wà ọmọ yẹn ọmọ yẹn ká mọ̀ a lè jẹ́ kí wàá lọ wá fún bẹ́ẹ̀ tí ọba jẹ́ òkè yóò sì jẹ́ ìsàlẹ̀ nínú kí wọ́n pé mùsùlùmí lọ́ba pa àbí kí wọ́n pè náà lọ́pa fún ara tí ó tó nígbà ẹgbà tòun mú ní ẹwọ̀n kan mẹ́wọ̀n bí ẹ ọ ní torí pé àwọn olóró lọ́wọ́ ní sọ̀rọ̀ àti ìṣẹ́ ní olóró ní wàá kó kọ́ àpẹ́ àpẹ́ ẹ̀yìn ríbi tí orí christian tó ti kú débi pé kọ́wá jẹ́ pé kọ́wá fẹ́ pẹ́ran babaláwo ní wà kó fún wa bá mi ò gbọ́ àbọ̀ntẹ́lẹ̀ ní jama ebi christian wa ọwa ọ̀rọ̀ ìwà lọlẹ̀ tánú christianity ọwa ní bàbá oníṣègùn ní ọ̀bọ̀ ń pa ẹ̀rọ láìláì àkàtì ọ̀bá tó lè pè mùsùlùmí yóò sì pa níta mọ̀ pẹ̀lú wọn ló fi jẹ́ pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ o tá ti rí nǹkan ẹmọ ti lè rárá ẹ máa gbé ìdájọ́ tiwálé lórí àti barata ìjà béèrè ẹ rí i pé sẹríà ó rẹguléètì omi ara wa ti ń gbóná àti ẹ̀jẹ̀ wa ti ń ti ń ti ń ti ń sáré lọba abomi ti fi á ah, ẹ̀jẹ̀ díẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ náà wà á mọ. ó ní ó mẹ́fà ó méje wọ́n wá ní àwọn tàbí ni wọ́n máa ń ṣe àbá wá ní àwọn tàbí ni wọ́n máa ń ṣe ìyẹn lọ́nà tí wọ́n máa ń gbà sí ó fi yé wa yí pé tá a bá taari ẹ̀ lọ sókè taari ẹ̀ lọ sísàlẹ̀ á bá pé ànábì náà ṣe ní sọ̀rọ̀ wa rẹ̀ ṣùgbọ́n kò sí ẹ̀rí tó wà màrúfú rẹ̀ bí ẹ bá fi hadith màrúfú rẹ̀ lórí nǹkan yẹn ṣùgbọ́n hadith mawquf mawquf rẹ̀ wá rè àwòrán tó bá wa ó fi yé pé àà kò lè mawquf ń bẹ̀ náà tí kì òṣìṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam náà ìyẹn ní onímẹ mẹ́fà àti méje mẹ́fà àti méje ọwọ́ kú ọ̀nà àti Abdullahi bin Mahakal. ثم التفت إليه فقال إنه بلغيك. طب علي بن أبي طالب ما في براتيكي وني تجمعني له láti lọ fún wa pé ẹni tí ó practice ní twenty mẹ́rin lọ yóò ní èdè tó fẹ́ fi ṣe àwọn onímọ̀ àti ẹ̀sìn máa ń ṣe nìyẹn àyè ìbọn àbí káàdì nínú àwọn kìbáàrì sàhábà wà mí nìwọ̀n lánàá sàhábà radiyallahu anhu wọ́n ní wọ́n kírun sí sáhìbùn hàní wọ́n kírun sí lára àwọn ẹlẹ́t wọ́n wá sàlọ́ akọ́lẹ́ mẹ́fà níwọ̀n wá sí báyìí tán àáfàá àgbà káwọn èèyàn tó béèrè kwẹ́sàn tó bá ti wà pé ń tó ń ṣe yóò bímọ ó tètè kọ́mẹ́ǹtì wọn tó máa béèrè kwẹ́sàn yìí àbí ìbùnà àgbẹ̀tọ́ alẹ́ fún òkè òun tán tó mọ̀ dáfàtà ilé ó wá wọ àwọn ọmọ sí àwọn àgbà àbíkẹ́ wà lẹ́yìn ẹ̀ pé ìnáwó bàjẹ́rì ẹ lè máa béèrè ní ìdájọ́ àtàláwà akọ́rọ́ mẹ́fà gbélé òkúta kí òun ti láyé ẹni yẹni ẹ̀yẹ ni bá a ti túmọ̀ ẹ̀rù ẹni yẹni yẹni àwọn àyè kọ̀ọ̀kan tá àti máa ṣe aláwọ̀ akọ́rọ́ ju mẹ́rin lọ tí ìmáàmù lákàbà tàbí olówó kan fẹ́ẹ́ gbogbo ayé ẹ̀ ọ̀ tó bá yẹ pé wọ́n bá yàn pé bá kírun sí alájẹ eh, Masudi Abiola tó kú láyé yẹn tó bá yẹ pé wọ́n yàn pé bá kírun sí la ń tàlọ́ àkọ́gbà yẹn kì í sáfà àbí ṣùgbọ́n ọ̀tà ọ̀tẹ̀rí owó ẹ̀ bàtà yányá fókẹ́ni fún ìsìlá alájà ló ti kọ́lá Abdulaziz nìbàdàn tí wọ́n bá àwọn olówó wọn sọ̀rọ̀ ẹ̀rọ àwọn olówó tá a mọ̀ ní tó yẹ ti pé wọ́n dẹ gbogbo owó wọn lè bá ìfẹsẹ̀ ọlọ́run kò sówó kan tí máa ń ní àwọn aláàlájì nẹ́fẹ̀ẹ́ àfi tí ọba sí mẹ́lẹ̀ alájà blazil àrífẹ́ kọ́lá àlàó nìbàdàn tí mo bá wà ní ẹni tí wọ́n wá kírun sí lára ní ní ìṣèjú mẹ́rin lọ màá ṣe ju mélòó mẹ́rin lọ àwọn olówó ni wá wà wà àfa ìwọ́n ní a máa fa àwọn àfa àti wọ́n ti lọ́wọ́ tí wọ́n ti dá wà tí wọ́n fi gba ayé wọn sílẹ̀ sí ní wọ́n ní wá kírun sí wọn lá ẹ̀jẹ̀ á má mú mẹ́rin àwọn yìí ìyẹn àtàmà tí àlè ìbúra àti kọ́lù bẹ̀ pa fún wa ó yìnbọn hó bàtẹ́rì. ó rò pé ẹran jẹjẹ ọ̀gá àwọn ta àwọn tó dálára jù náà àwọn sàábí lẹ́yìn àwọn akọlàfà àlùmọ̀ṣàrò nàbẹ̀rẹ̀ jáde lẹ́yìn àwọn mẹ́wàá àwọn mẹ́wàá tí ọlọ́run tí ànábì sọ̀rọ̀ lọ àrùn sọ́là tọ́lọ́ ní kó fún ọ ní sàtìfíkìtì àdìdẹ́nà kan tó kú láyé fún wọn tó àwọn mẹ́wàá àwọn lẹ́yìn àwọn mẹ́wàá ta ló tó kù bàdìrì yù àwọn tó participate níbi ogun kínní ogun bàjẹ́ ọ̀la ńlá ni ẹ̀rọ máa ń bí ànábì sọ̀rọ̀ ó ní ọlọ́run ní mo ti rí ọkàn gbogbo àwọn tó participate níbi ọgbọ́n bá dé mo ti wá forí jìn wọn ìfàlù máa ṣe ìtàn ẹ máa ṣe tó wù yín ẹ kàn máa tẹ̀bọ̀ ní gbogbo ẹ̀sẹ̀ tẹ́lẹ̀ ẹ̀dá bá dìrẹ̀ ọ̀ máa gbé mi gbogbo ẹ̀sẹ̀ tẹ́lẹ̀ ẹ̀dá bá dìrẹ̀ ọ̀ máa ṣe kí ni máa gbé mi nǹkan láì wọn ni àlè ìbọn àgbẹ̀ ìnáwó ọmọ ọmọ mẹ́mẹ́ ìdákírun torí pọ́ wà náà àwọn tó ṣe ara kà tó participate ní ogun báyìí ṣe ọmọ yàrá opportunity ni o gbogbo nǹkan tí a bá ti ní ká ṣe tó jẹ́ nǹkan rẹ̀ máa ṣáájú máa ṣáájú mẹ́ o torí pé ṣáájú rẹ̀ ni àánú ọlọ́run ló jẹ fún ọ àwọn tó lọ bá délé yìí á ní bẹ lẹ́yìn wọn pé wọ́n fẹ́ ṣe ju wọn lọ ṣùgbọ́n wọn ò ní opportunity bá délé jọ wọn ò tí wọ́n ní ìsìlámù gbà náà tòtí wọn wá jẹ́ mùsùlùmí ní ìsìlámù pé ìjọba gbígbọ́ ọmọ bóyá oǹkan náà ní ojú ọ̀nà tó gbà díẹ̀ nílá níwájú ọlọ́run ọba wa àti ọ̀rọ̀dẹ̀ náà eléyìí báyìí wọ́n tún wá gba ìwáyà ní ìwà pé musa anisa ibn abdullahi ibn yazid anna aliyan salla ala abi qatada takabbara alayhi sab'a qatada wọ́n ní qatada buwa náà ma qatada lansori qatada tó lansori wọ́n sọ́dọ̀ yàrá ọ̀gá láńdú wọ́n ní òun náà aliyu ibn abdullahi ibn yazid kí ọwọ́ aṣọ aláwọ̀ akọ ọ̀rọ̀ pé mélòó ló dé méje méje ló ṣe. wọ́n tún wá abilé ìlú náà sọ pé wàkàrà bàdìrí ìyá wọ́n à bàdìrí bàdìrí ìlú náà o ara àwọn tó lọ gun bàdìrí ìlú náà wà ẹ̀rín àmọ́ fọláfọlọ́lá látara tẹ̀síwọ́rọ́ tó ìjànà àtẹnú àwọn adọ́dù aláàkọ́ sáṣẹ fún òkú. وعن عبد وعن عبد عبد خير قال كان علي رضي الله عنه يكمل على اهل بدر سته وعلى أصحاب النبي صلى الله عليه وسلم خمسة وعلى سائر الناس أربعة Abu Ali ibn Abi Talib ó pín aláwọ̀ apárú ni wọ́n ní tí wọ́n fẹ́ kírun táwọn tó dogun bá délé mẹ́fà méje ní máa ṣe mẹ́fà lọ́wọ́ àmì ìwáyé ilé ìmọ̀ nítorí àmà àti méje eré mi káàkà lẹ́ẹ̀ka tó bá dé pé àwọn sàbí ànábì ni wọ́n lọ́dí ọlọ́run sọ̀rọ̀ à ń kún àmà àti márùn-ún tí ò lọ́ bá délé fún tàbí márùn-ún wàhálà sáà ìrìn náà fi àrùbá jàmùhúrù àwọn dàrọ́ gbùdù yòókù mùsùlùmí tó kù mélòó ni mẹ́rin ìjọ mẹ́rin làwọn yẹn. àwa máa torí ọmọ mi ṣe aláwọ̀ akpárùkù mẹ́rin lọ fókù rẹ̀ bóyá ìyá rẹ̀ àbí bàbá rẹ̀ àbí kò ṣiṣẹ́ o tá a lè fẹ́ ọ̀nà rẹ̀ ṣùgbọ́n ọmọ rẹ̀ kan bẹ̀ á ọlọ́mọ sàmẹ́ o ó wúlò gán fún ìsìlámù tàbá wa dérò òkú ìyá wọn. Awa ọ̀nà ọmọ latara látara kí ni ọ̀nà ọ̀yá látara kí ni ọmọ rẹ̀ a ti ṣe ṣùgbọ́n máa bí ṣe máa tó tọ́ ọ̀rọ̀ ọ̀fà fi ṣe fẹ́. náà bẹ́ẹ̀ ni tí onímẹ̀sán òun ni wọ́n ti parí ọ̀rọ̀ wọ́n ní onye aláwọ̀ akọ́rọ̀ onímẹ̀sán yẹn wọ́n ní ẹ̀rí ẹ̀ oní kí ànábì ṣe sọ̀rọ̀ wá wà Hamza tí ṣe àmọ̀ wọn ọ̀nkù wọn ọbẹ̀ wà ọ̀tàrà àná gbogbo wọn die na ìjọ náà lágbára díẹ̀ ìbànújẹ́ ìbànújẹ́ tó wà lára ànábì ìjọ náà ọkọjá abẹ́ sọ̀rọ̀ Hamza ti Hamza wa anabi wa Muhammad takuntakun tí Hamza ti fún ànábì sallallahu alaihi wasallam láti Mákà tó ti wá sí hijira pẹ̀lú wọn wá sí Madina ọdẹ ọgbà ọdẹ lánàá máa wá kírun síbi àti wọn fẹ́ kírun sí Hamza lára ànábì náà lòdì wọn kí wọn ṣàlàwọ akọwédé mẹ́sàn wọn ṣàlàwọ akọwédé mẹ́sàn fún Hamza ọdẹ ọlọrun tààrà ibi tí wọn ti mú èrò mẹ́sàn wá wọn ṣàlàwọ akọwédé mẹ́sàn wá mẹ́sàn kódà. nínú àwọn ìgbà wa mi wọ́n ní irun tí wọ́n kí sí hamza lára máa ń ṣe tiẹ̀ gbogbo jàǹdà sóhàdá àti ti ń gbé wa. àwọn wọn ti máa ti gbé tẹ́gbẹ̀ẹ́ otu ó tún ti aláwọ̀ àtúwárò ó tún kí ma ó tún kí ma ó tún kí ma ó ń gbé ń ó tún kí ma ó tún kí ma ó tún kí ma tó fi bí ẹ̀ ṣe mẹ́kọ̀ọ́ tó ti wọn nígbà bá ju ibà yìí bá wọn àmà ṣe ibi àmà ṣàlàyé ẹ̀lẹ́kùn rẹ̀ lórí àsìkò ọdún ti lọ jẹ́ ká tó ń bẹ̀yìn wallahu ta'ala a'lam wa sallallahu wa sallam wa baraka ala abdihi wa nabiyyi muhammad wa ala alihi wa sahbihi ajma'in tó bá dẹ̀kọ̀ tó ń bọ̀ insha allah عاد به ويشرع له أن يرفع يديه التكبيرة الأولى بولات ما صووا ما تعمى الله أكبر لمن ما نفع نجي نجو نسم تعمى قوة سكن المقبوهان àbí àwọn kan mẹ́mẹ́ta gbé sókè àwọn kan mẹ́mẹ́ta kàwá ẹ̀ tó a máa gbọ́ níta bá sì pé náà mo láwọn àdáwọ̀ wa padà sí náà ṣáájú lẹ́nu àbá jùsáyà àbí bó la fẹ́ ṣe ọlọ́run sọ àgbà náà lọ sùn hàn kàlọ́ àwọn àmì ìṣẹ̀lẹ̀ náà ìlànà ìlànà ìṣẹ̀lẹ̀ tó wà sílẹ̀. Bẹ́ẹ̀ kálá bẹ́ẹ̀. ẹ má lè lò ẹ má lè lò àrà ọ̀fẹ́ yẹn. kan sọ ma nà ọ yẹ bá ń sọ yìí ẹ sọ mẹ́rin. ẹ̀yin olówó mo ní ọ̀rọ̀ ẹ̀yin olówó lẹ́fẹ̀ẹ́ sọ àkókò lè fi wà lóyà for instance ten naira lálẹ́ àdéhùn pé láàrin bóyá oṣù mẹ́ta ni a máa ṣe ìpínlẹ̀ lórí ti aláìlẹ̀ bọ̀ five hundred naira náà àti láti wọn ní ten thousand naira àti five hundred naira ẹni àkọ́kọ́ kan fi owó yẹn ẹni kejì òun ò yí owó yẹn máa fẹ́ ọ wà lórí ìta wọ́n gbúgbà àwọn ìgbà pé ìtòrí pé òun wá àfọ̀n láwọn mo ń ṣe kó rí owó mi yẹn múlẹ̀ bọ́ táìmù yẹn láàrin oṣù oṣù ní ọ̀rẹ́ dáhùn ní padà ṣé ó ní ẹ̀tọ́ láti gba ìdílé ìdílé kékeré gbà pẹ̀lú pé wọ́n jọ ní àdéhùn pé àjọ máa ṣe owó ìgbà yẹn nítorí pé òun ló ṣe òkúta púpọ̀ òní ọ̀pọ̀ òní owó ìmúlẹ̀ àwọn ìmúlẹ̀ àwọn ìmúlẹ̀ pé àwọn ọ̀rẹ́ méjì kò fẹ́ lè ṣe ilé ìwà pọ̀ tó pé ẹnì kan wá ní owó nípé náà méjì pé kejì ò ní owó ẹ̀rí sílẹ̀ wọ́n fẹ́ fẹ́ ra ọjà tó lẹ́yìn yẹn ẹ̀kọ́ mọ ti alákọ̀ọ́ tó fi yẹ pé five million ní sẹ́yìn fi sílẹ̀ òun náà wá gbé ọjà five million jáde. Àwọn abẹ́rẹ́ wọ́n lè lo máa fi tọ́lùkì yẹn náà ní. náà ìbéèrè kò sí òjú kankan mẹ́ ó clear torí wípé ibi tí owó ẹni tó fẹ́ ṣe mọ̀dọ́ tó fẹ́ ṣe business ti wá kò sí ń tọ́ka wá láti bá ṣàfẹ́ǹtì rẹ̀ ìbú olówó ti wá òun àti òun àti táìpì mìíràn nìyẹn. ẹnìkan òyìnbó wá ní ìṣẹ̀lẹ̀ owó nǹkan ti bísẹ̀nsì ọwọ́ wa ká máa sọ pé ọ̀dà ń a máa ṣàfihàn tó pé ti mú owó wa one five million ló mú wa ń ti rí one million nti ọkà wa náà ní pé tó gbé ibi abẹ́ fi ṣe mọ̀lọ́rà tàbí abẹ́ fi ṣe bísínẹ́sì kalẹ̀ tó gbé kalẹ̀ bísínẹ́sì tó gbé kalẹ̀ tó bá ti gbé wọ́n ti bíi dídí náà ti sílẹ̀ lọ́ba ti sílẹ̀ mọ́nà káì ẹjọ́ máa fún profit bákan náà. àyàfi tó bá jẹ́ sí pé ó gbowó kalẹ̀ ẹ̀yin náà gbowó kalẹ̀ òun ọ̀wá ṣiṣẹ́ ẹ̀yin lè wá ń ṣiṣẹ́ mọ́nítọ́rìn kílókọ̀ yẹn bísínẹ́sì yẹn ẹ ṣe ṣòro tó láàárín. pín pé owó tán yọ five percent tó jẹ́ pé mi ni mò ninety five tó wá kùn làwọn ta àjọ gbówó kalẹ̀ ọ̀rẹ́ ìṣẹ̀ wàá sa sí mélòó àfà percentage là máa sọ fún ìsọ iye owó torí pé tá a bá sọ iye owó á jà padà ó yẹ kí dídí owó tí wọn lọ fẹ́ gbà pọ̀ mọ́nítọ̀ rẹ̀ ní gbogbo ìgbà tá a jẹ padà ìjẹun ti sọ pé tẹ̀lé àwọn sọ pé ká sọ gidi owó tá a bá fẹ́ owó kan láwọn àti gidi no nísbà náà ní ká máa sọ àyè máa sọ.

kò yẹ káró lòsì inú ẹ tó bá kéwù olòsì tálákùtà mọ̀ ọ̀rọ̀ inú ìpín gbogbo alólówó ṣùgbọ́n pé àtiwárí ń tọ́ jẹ́ wàhálẹ̀ tó o sì ń kọ́ kìtáàbù ṣẹ̀ríkà àtọ̀kọ́ kìtáàbù ìgbòyó ẹ̀ àtọ̀kọ́ mùsàárà àtọ̀kọ́ mùsàkọ́ gbogbo nǹkan tó jẹ mọ́ ìgbẹ́ nǹkan ní bísíǹsì nǹkan kan bísíǹsì àti mi nǹkan kan ọ̀bẹ́nu kùtùkùtù tó ọmọ gbádùn ẹ̀ ní ìdùn pọ̀ ṣẹ́ríkà ṣẹ́ríkà ìtànṣe ní ìsìn mọ̀tọ́rábà táwọn ń sọ ṣẹ́ríkà tó lè wò tí ó yẹ lẹ̀ ó jẹ́ sí pé ìwọ ò ní nǹkan kan ṣùgbọ́n iyì lọ́fẹ́ lò tó fẹ́ fi máa ṣe business iyì lásán ọlá tó ní lọ́fẹ́ ṣe business ọ̀dà o ẹgbẹ́ máa ta nǹkan báyìí o èmi máa yàn níbi báyìí táà fi gba ọjà wa láti máa ti ìwọ náà máa yàn níbi báyìí wọ́n fọkàn balẹ̀ tó bíbi ṣubú tọ̀tà ẹ̀ máa ní ṣubú tọ̀ yẹn kì í gbé ọ̀sán wọ ọjà tó ti máa tà yóò ti gba ọjà tán kó tó máa ṣẹ́gẹ́ kó tó máa sanwó gbogbo eléyìí ọjà àtúmọ̀ sọ ṣẹ́ríkàtò lè àbùdá nì bẹ́ẹ̀ pé bísínẹ́sì náà ní ṣùgbọ́n ogún òdúlà ló máa ń ṣe kí la pè ogún òdúlà ló máa ń ṣe lọ wọnú àwọn ẹgbẹ́ ìdẹ́gbẹ́ ayé o ẹgbẹ́ cooperative tó fẹ́ pé àfi máa ra ni lọ́wọ́ lọ́wọ́ bẹ̀ ìgbé ah, àwọn ẹgbẹ́ eléyìí wọ́n ní tọ́ba ti wà ní ẹgbẹ́ wọn o jọ́kíjọ́ tọ́ba fẹ́ tọ́ba ra lẹ̀ tán ah, tọ́ba ra lẹ̀ tán tọ́ba fẹ́ kọ́lé rẹ̀ gbogbo bíríkìlì àti ẹgbẹ́ nínú ẹgbẹ́ wọn àti kápẹ́ńtà ti ń bẹ́ńbẹ́ àti táìlà ti ń bẹ́ńbẹ́ àti nǹkan kan tó bá ti fẹ́ ṣiṣẹ́ ilé rẹ tó fẹ́ máa gbé ní òfìsì tó fẹ́ ṣe bísíǹsì kàrà màtíríàsì àníbẹ̀rẹ̀ àníbòwò sí ọ̀nbẹ. ètò sì kàn wọ́n náà tó bá ti kan ẹlòmíì náà tó gẹ̀ẹ́ náà ìwọ́n náà fi ṣẹ̀rí àhàlà rẹ̀ òun náà bàbá wa máa ń ṣe láyé ìgbà kan sí àwọn ọ̀pọ̀ báwọn ọlọ́dẹ àwọn ọlọ́dẹ náà bá lọ sóko ní ìsìn àwọn ni wọ́n wọ́n á lọ sóko ọdẹ afẹ́ lọ pẹ́ hàn o àwọn mẹ́wẹ̀ẹ̀wá kálukú lọ aago mẹ́fà láàpàdé ní dìgì oṣù èyí o ntí kálukú bá pa kọ́mọdé ní kọ́mọdé kò bọ̀ ẹ má ti kó dé abẹ́ gé oṣù wọn ó sì pín sọ́nà mẹ́wàá ẹlòmíì sì lè dé kọ́mọ yẹ bọ̀ ẹlòmíì ò má gbọ́ràn ní bọ̀ wọn jọ pín kankan déédéé wọn jọ pín ìpàdé ọ̀sẹ̀ sọ́dọ̀ tiẹ̀ lónìí nù ó lè sàtọ́dọ̀ tẹ̀ lómìnira náà ní kíni ọ̀ sáyé ló kọ́ ọdẹ kọ́ mọ́mọ́ ẹ̀ràn wálé ìjọkọ̀ ẹ wò lè àtàlẹ́ ló ti pé báyìí lọ sí pé kọ́ ọ̀nìkan fáwọn máa lo kọ́ ọdẹ ọjọ́ mẹ́ta lọ mẹ́rin wálé ọjọ́ mẹ́rin tó kù ní ọ̀sẹ̀ òórùn kankan mú wálé ọkàn dààmú lásán bí o sì mọ nítorí ẹyẹ ó mú lọ lé fún ewúrẹ́ orí ẹni <laughs> á pé fún ẹ ẹ wo bó ti lọ ọ lọ bá ní onú Islam so ẹyọ kan táwọn èèyàn mọ̀ jù láwọn ará ayé mọ̀ jù láwọn èèyàn dáwọn àti ẹnu àwọn kọ́mpìnì sílẹ̀ tí wọ́n dá kọ́mpìnì sílẹ̀ gbogbo ẹ̀ lọ́wọ́ kọ́mpìnì kékèké kọ́mpìnì ńláńlá kọ́mpìnì tó wà láàrin gbùngbùn ọwà onú Islam so ọlọ́run kò sọ wa ní ọpọlọ táàbí lè máa ń tọ́sọ àti títí yẹ nǹkan ń sọ máa ń bi sẹ́ríkà ní ìsìláàmù ni pé má sọ pé mo tó tán máa ìwọ tọ́lọ́ tó pé kí lè sẹ́rẹ̀ máa lọ ní ìsìn mọ́tò tó máa wo àwọn àmì ìdánwò kò pèjọ lọ lọ́kọ̀ lẹ́ẹ̀kì mọ́ ẹ̀jẹ̀ mi náà wọnú kíní yìí kájọ máa gbéra wa lárugẹ kọ́sàtì má jẹ́ rìbá kásásà fún rìbá ń bẹ̀rẹ̀ làálù bí a ìbéèrè kan sí ká máa lọ lápá mú bàbá onífìlà yẹn ojúmọ́. No. Mm-hmm. ìgbẹ́ wípé yẹn kí ni kòránì ló ti fún láyà. tí ọba níbi tó gbé kúránì sínú ilé rẹ̀ lọ́yà kù mọ́kànlá jẹ́ ọkàn kan pé kòránì tó ń gbé láyà yẹn ni ọmọ bá lọ́nà sàárì ó dàbí ó ti ń bí àwọn kírísítẹ́nì nìyẹn àmọ́ gbé sùn láyà jésù àbí láyà wọ́n gbé láyà rẹ̀ ìròyìn lẹ́ẹ̀kejì yẹn máa ṣe bákan náà alẹ́túmọ̀ ẹ̀sìn tó ń rí bíi kura alẹ́túmọ̀ ẹ̀sìn tó ọ̀rọ̀ ó jẹ́ pé sùnì ń ṣe mìláwù fún wa sùnì ń lò wọn bá sẹ́mi tí sùnmọ́ fẹ́ lọ àwọn èèyàn gbogbo ntọ́lọ́ ń fẹ́ ní òkú kan máa ń kọ́ máa ti ntọ́lọ́ wọn ọ̀fẹ́ ní ọmọ afẹ́ kan ó ti ṣùgbọ́n kura ń sáyà òkú àmọ́ ẹni tí máa ń ṣe bẹ́ẹ̀ o tó kọ bá mu tó kọ́lá sí àlù. <laughs> Ah, so mẹ́tẹ́tìlá mẹ́tẹ́tìlá ìsàn bani adam láti ṣe ilà kílẹ̀ yàrá nìyà kò sí nǹkan kan tó sọ bẹ́ẹ̀. gbogbo àwọn ọmọ ádámà pátá ọmọ ádámà táwọn àìsẹ́gun àìsẹ́gun ìyẹn náà wọn ní mímọ̀ sọ pé spa. sí ń tọ́mọ ní àbẹ́gbẹ̀ ẹ̀yin gẹ́gẹ́ bí ṣe ń tọ́mọ àbẹ́gbẹ̀ ẹ fi làákà yẹn sọ̀rọ̀ ń tọ́mọ yìí láàyè láàyè lọ́wọ́ mo lè ti mọ̀ kọ́ spam tó bá yí oúnjẹ yín tẹ́ máa jẹ lọ. tọ́mọ ń bọ̀ kọ̀ mọ́ so làákà yẹn ṣùgbọ́n ẹ wá lọ́mọ pé nítorí ọmọ ní rìsíwá kì í ṣe gbogbo nítọ́kàn wa bá kọ̀ lẹ́gbìn ikú mú yín sẹ́gbìn sọ́kàn kọ àbọ̀kàn ọ̀kọ̀ bẹ́ẹ̀ ló kẹlẹ́bẹ̀ sẹ́gbìn kì í sẹ́gbìn nínú sẹ́ríà ṣùgbọ́n wọn ò sọ pé nígbà tí ọba ti wá jẹ́gbìn kọ́ máa là ká máa ti gbọ́ pé gbogbo ń bá a bá pè lẹ́gbìn àwọn jìnà sí ìdí ọba pè lẹ́gbìn sọ́kàn rẹ bá kọ̀ mọ́ débẹ̀. ọmọ agama àwọn ọmọ agama àìsẹ̀bù àìsẹ̀kẹ́ni àìsẹ̀bù àmbẹ́láyé ni o akúláyé ni o àìsẹ̀bù torí pé bí wọ́n ti dá wa a ọkọ náà tọ́lá ń ọkọ dáná èèpẹ̀ àti a ti dá lè pè àti ọmọ agama ni wa tó yẹn tó bá jẹ́ bá ní jàǹdà ń sọ̀rọ̀ kí ni ó ti bá wọn ó ti àgbà láì ti bàjẹ́ ọ̀ràn gbogbo ti bàjẹ́ nù ọ̀bàjẹ́ onímọ̀ ni àwọn ọmọ ádámà so aṣọ fún afẹ́ alẹ́kókò ọmọ náà ti ká kírun sí lára tí a bá ní bùkátà sí ṣùgbọ́n kì í ṣe lórí ìtàtọ́tẹ̀lẹ̀ lẹ́yà lẹ́yà lẹ́yà àìsàn ọ̀dẹ̀ àlàfàlà àyà àwọn sàbí kan kan tako òun lọ́wọ́ sọ̀mọ̀ jáde fún ọ̀gbìn ẹ̀yìn ti gbàgbé ìyànnábì kírun sẹ́ni báyìí ní ìgbà yìí ah, kí á ṣùgbọ́n ìpìlẹ̀ ni pé ká má gbé òkú wọnú mọ́sálásí tá a bá wá ní bùkátà sí alẹ́ tọ̀ sí kí nípa wàá sọ ti pé àwọn ti ní alẹ́ kí òun sókù lánàá mọ́sálásí kó wà tó kó bá ti wá òkú àwọn afọ a di ilé òkú ní òkú síbẹ̀ o alẹ́ kí ni à ń sọ fún wa lójú bá rọ ní ìsìn afẹ́ kí òun sókù lánàá àtùkù lábẹ́ kí òun sílẹ̀ lójú ó ti kí ẹ̀ka wà dúró dòdò òjò wa dáná sí òjò èkó ọwọ́ sàn rọ̀ lọ bí òkú ọmọ àbábọ̀ ní òjò òjò tó máa pa òkú á tún bẹ́ẹ̀ kó á tún á ká tẹ́ǹtì nítorí bá fẹ́ kírun tó kú lára lágbo wọlé náà láti ìgbà tọ́mọ ádámù ìṣẹ́gun wọlé ọ̀gá àdá sùhánà kàlá ọmọ àtàǹdì ṣàdánà ìlànà àǹtà àtàkùn tàwọn àti ìṣẹ́ àwọn àríkàn.